الحمد لله ذي الفضل والإحسان والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وعبدوه واشكروا له على إحسانه وفضله علينا من الإسلام والحياة والعافية والرزق والأكل والشرب والمسكن والمركب ونشكره على نعمه التي نراها والتي لم نرها قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها نسأل الله تعالى أن يجعلنا من الشاكرين والذاكرين ويجعلنا من المؤمنين ومن القليل وقليل من عبادي الشكور adúpẹ́ fún Ọlọ́run ọba wa Ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba iná lọ́ba tí gbogbo ọlá ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo ọlá tó lọ́ndẹ́ ẹni kọ̀ọ̀kan wa kò sí nǹkan kan tó ṣe ọlá náà fún wa lẹ́yìn Ọlọ́run nítorí pé dáadáa tí Ọlọ́run ọba aláǹsẹ̀ fún wa ọ̀pọ̀ rẹpẹtẹ èyí tí a máa wà ń bẹ èyí tá a máa wà ń bẹ gbogbo rẹ̀ tọ́lọ́ sọ fẹ́ kọ̀ọ̀kan wa adúpẹ́ rẹ̀ kọ́lọ́ mọ́gbà lọ́wọ́ wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kọ́ba nẹ́bí wa Muhammad ẹni tí aláníṣẹ́ tó sì jíṣẹ́ náà ẹni tá a fọkànbalẹ̀ sí àánú ọlọ́run kọ́ba àwọn ará lè àtàwọn sahaba àti gbogbo àwọn ẹni rẹ̀ títí jọ àlùkìyàmà à ń jẹ́rìí pé kọ́sọ́ba tá a sìn ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run onìkan lọ́ba tá a pè oníṣì fúnyà ẹni tọ́lọ́n bá fún òun náà ni yọ́ máa rí ẹni tọ́lọ́n bá fún kọ̀sẹ́ni tí ó fún àwa dúpẹ́ fún ọlọ́run ọba náà a sì ń gbé títóbi fún à ń jẹ́rìí pé kò sọba míì tá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yà orísun ọlọ́run a ní òun ta'ala wa fadluhu ala ibadihi òun náà ni àwọn ìdẹ̀ra àti ọlá àti oore tí ọlọ́wọ́n bá ṣe fún àwọn ẹrú rẹ̀ léyìí tí ọlọ́wọ́n bá Allah ti ń pè wá sákèsí ipé òun ọlọ́wọ́n bá nìkan lọ́ba olùṣe òun ọlọ́wọ́n bá nìkan lọ́ba ọlọ́lá òun ọlọ́wọ́n bá nìkan lọ́ba tí fúnyàn lọ́lá òun nìkan lọ́ba onípò oníṣì fúnyàn nípò ọba yìí náà lọ́ba tí máa ń fúnyàn ọ̀sẹ̀ tí fúnyàn lẹ́yìn ọlọ́run ìwà mọ rírì yìí fọ́lọ́wọ́n ọba ọlọ́run bá ń retí rẹ̀ lọ́dọ̀ wa bó ṣe jẹ́ pé bá ma bá ma òun gan fún rẹ̀ ó ti dúpẹ́ fún rẹ̀ tẹ́lẹ̀ nígbà ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ ó ní alhamdulillahi rabbil alamin ọlọ́ni ọpẹ́ fún Allah Allah náà lọ́sọ̀ nǹkan bẹ́ẹ̀ ó sì fẹ́ràn nábì ipé alhamdu ọpẹ́ lórí gbogbo orí tọ́wà láyé lílá tọ́lọ́ nìkan náà ni nítorí kò sẹ́ni àtàwọn ọlá rẹ̀ tó dáwa nínú orí tọ́lọ̀ sí fún wa èyí tó ga jù ń bẹ̀ ó dà ní Islam ìgbọ́lọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí gbogbo orí tó kù tọ́lọ̀ máa ń ṣe fún yàn èní ọjà ni ògidì orí tí ò sórí mí lẹ́yìn rẹ̀ máa òun náà ni kọ́lọ̀wọ́n sí yàn lólùgbàgbọ́ òdodo abẹ́lọ́ nínú àna ọ̀rọ̀ àti ọlọ́wọ́n bá fún wa ní jíjẹ ń fún wa ní mímu ń fún wa níbi tá ń wọ̀ sí ibi à ń fẹ́ rí pamọ́ sí bóyá èèyàn rẹ́ǹtẹ̀ náà ni àbẹ́yàn kọ gbogbo alásájáde inú ilé kan báyìí a sì padà sínú ilé gbogbo àwọn tí wọ́n nílé lérí ọlọ́mọsàbà dá wọn lóhùn ọlọ́run fún wa ní nǹkan gùn táǹgùn bẹ́yìí tí àwàlá ní àbẹ́yìí tí à ń rẹ́ǹtẹ̀ rẹ̀ fásitì díẹ̀ bá dá àwọn lọ́pọ̀ jù ọlọ́run lè tẹ̀rí yẹn gan wọ̀nyí tẹ ọdún ní mọ́tàlá tẹ́bá ní kẹ́mà kàyí tẹ́rí torí èyí tàbá rí làmà rí kà ìtẹ́yìn bá rí ní ma ń kà ọlọ́run wá ní tẹ́ bá ń kà gbogbo àwọn ọ̀dẹ̀ra èyí tẹ́rí látọ̀ so ẹ̀ẹ́kàákàákà ẹ̀ẹ́nìrí kàtán kátó wá pé àwọn ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض ọlọ́wọ́n bá ní sáwọn ọmọ èèyàn sí wọn ronú sí sánmà ni àti ilẹ̀ sánmà bó ṣe pọ̀ tó yẹ láàrin sánmà kan sí sánmà kejì ìrìn ọgọ́rùn márùn ọdún ìrìn ọgọ́rùn márùn ọdún láàrin sánmà kan sí kejì ọlọ́wọ́n wá ní sánmà àti ilẹ̀ bó ṣe pọ̀ onísìn mú omi jáde ní mú àwọn oríṣi àwọn ìmọ́lẹ̀ jáde táàfin sànfàní oná lọ́dá ilẹ̀ ọ̀sẹ̀ ilẹ̀ ọ̀sẹ̀ ẹ̀rọ fún wa kọ́ máa mú táà máa jẹ jáde a ma jẹ jẹ kò ní tán bàbá tí ń jẹ kátán ẹ̀mí ò tó ma jáde ẹni tí ń bẹ nídìí iṣẹ́ yìí bí ti ilẹ̀ òṣè dúró bẹ́ẹ̀ ni tòkè náà dúró ẹni la òun ní وأظهر وأصبغ عليكم نعمه ظاهرة وباطنة ọlọ́wọ́n bá ní òun wá kẹyìn láwọn ìkẹ́ oríṣiríṣi ń bẹnú ẹ̀tẹ́ rí ìsì ń bẹnú ẹ̀tọ́ jẹ́ pé tẹ́ẹ̀fì jáde láyé ẹ̀lẹ̀ rí àwọn abẹ lọ́wọ́n bá ló fi jẹ́ pé tọ́ba dúpẹ́ fọ́lọ́wọ́n bá nígbà tó bá fẹ́ dúpẹ́ wọ́sá máa ọlọ́run bá ní ayọ́tún wá rí inú àwọn ọmọ èèyàn tó tún máa wá jiyàn tó tún máa jiyàn yọ máa jiyàn fìlà fi tawhidillah wa rahmatillah tó tún máa jiyàn yí pé ẹ̀ẹ́mítà eh, ṣe yí ọgbọ́n wa àtòyé wa àti ẹ̀kọ́ tá a ní àtàwọn èèyàn tá a mà olójárí àwọn nǹkan báyìí ọlọ́run bá ní àtún bá ní tí ń sọ yẹn ìsọkúsọ ní sọ yìí tí sọ kò yé bẹ́ẹ̀ sì ni kò ní tíra kan tó kà kò sí ìwé kò sẹ́rí kan fún bẹ́ẹ̀ ni ò sí tíra kan tí wọ́n mú ìròrí yẹn jáde wípé kíní kankan tó ń bẹ tẹ́dà kan máa ń ṣe yàtọ̀ sí tọ́lọ̀ ń ṣe ọlọ́run adúpẹ́ fún lórí ìdẹ̀ra rẹ̀ o ọlọ́run bá ní yá ayọ̀ náà ọlọ́run bá ní mo pè yan mẹ́yàn àwọn tó mọ̀ fọkọ̀rọ̀ ilẹ̀ ọlọ́run bá ní gbogbo ilẹ̀ ní olùsí ní gbogbo yín aláìní gbogbo yín wallahu huwal ganiyyul hamid ọlọ́run ọba aláàníkan lọ́ba tó rọrọ̀ kú lọ́wọ́ gbogbo nǹkan ọba yìí lọ́ba táà yìn ẹ̀yìn tẹ́ ẹjọ́ mẹ́yàn ẹ̀ rọrọ̀ kú lọ́wọ́ wọn ọlọ́run ọba wa ana abi zarri al-ghafari afawa abu zarri al-ghafari inú àwọn sahaba radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi kudusi wa látọ̀dọ̀ annabi lẹ́tọ́ jẹ́ pé ànẹ́bí náà gbà wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ wọ́n lọ́wọ́n bá sọ pé ya ibadi ẹ̀yẹn rú mi inni haramtu dhulma ala nafsi èmi ọba tí mo dá yín tí mo sì níkàpá lérí yín ìní sàbòsí fún yín wa ja'altuhu bainakum muharrama ẹ̀yin náà má sàbòsí fúnra yín o ọmọ mọ̀nà fastaduni ahdikum ẹ máa bèèrè ìmọ̀nà lọ́wọ́ èmi ọlọ́run ọba kí mi ọlọ́run fi yín mọ̀nà ya ibadi ẹ̀yin ẹrú mi kullukum jaa'i gbogbo ilẹ̀ lébi gbogbo ilẹ̀ ní tẹ́jẹ̀ illa man at'amtu ayé àfẹnitẹ́ ni ọlọ́run ọba tí n bá fún lóúnjẹ jẹ tí n bá wọ́ọ̀kù oúnjẹ fún bí ó sì jẹun fastaqimuni ẹ máa bèèrè ìkílẹ̀ nítorí pé ẹ̀ntọ́ lọ́wọ́ bá fún lóúnjẹ gbogbo síwájú kò ní jẹ bọ́dì ẹlọ́pọ̀ padà ọlọ́wọ́ bá ní ẹ máa béèrè ń tẹ́jẹ lọ́wọ́ mi oye ọ̀tàìmùkùn èmi ọlọ́wọ́ bá máa fún ní tẹ́ máa jẹ ẹ máa béèrè lọ́wọ́ nǹkan mi ya ìbáàdì ọlọ́wọ́ bá ní ẹrú mi kullukum ààrẹ gbogbo ilẹ̀ alákìsà gbogbo ilẹ̀ lásán ilẹ̀ àmà kàtàwùtùhù ẹni fásitẹ̀kìsúnì ẹ máa bèèrè kí máa dásọ̀bò yín àkùsùkùn èmi ọlọ́run sì máa ṣe bẹ́ẹ̀ fún yín ya ibadi ẹ̀rú mi innakum tukhti'una bil-layli wan-nahar gbogbo ilẹ̀ ṣe mistake lọ́sàn àti lóru ẹ̀ lọ́sàn ẹ̀ nínú òkùnkùn tẹ́lẹ́pẹ́ nìkan orí yáàfẹ́ mi ọlọ́run wa ana aktharu dhunuba bẹ́ẹ̀ bá ṣẹ̀ ẹ wá ẹ bá tún ṣe mistake ẹ tún wá foríjì ṣẹ̀ṣẹ̀ kan wá ní ọlọ́run lè foríjì fastagfiruni ẹwà mi lálẹ́ foríjì azfir lakum èmi ọlọ́run foríjì ya ibadi ẹ̀yẹn rú mi láǹtẹ̀ lógo dúró bàtà dúró ni gbogbo yín pátá ẹ̀bálẹ̀ ẹ̀sìn mímá tẹ́ẹ̀wọ́ mọ́ṣáláṣí má tẹ́ẹ̀gbàwẹ̀ tẹ́ẹ̀kírun má tẹ́ẹ̀rù pé ara wà ní èmi ọlọ́run ọba yín wọ̀lá ń tẹ̀bùlúgbò náfà iye fàtàǹfàwó ní ẹ̀lẹ́ nímílá o bẹ́ẹ̀ kú lẹ́yìn mi ara ò tẹ́lẹ̀ ń torí dábàá tí ń ṣe lọ́wọ́ à ń sàǹfààní fúnra wa ni ọlọ́wọ́ bá ní kò sí àǹfààní kan tí mo lọ́n fẹ́ jẹ tí mo fẹ́ jẹ lọ́dọ̀ yín bí mo ṣe dá yín láǹfààní kan tí mo fẹ́ torí ẹ̀ tí mo torí ẹ̀ dá yín ipò nígbà tẹ́ bá ti wáyé máa sàǹfààní yẹn fún mi bóyá ọlá mi ó pọ̀ sí àbí iyì mi ó pọ̀ sí àbí ìkẹ́ mi ó pọ̀ sí àbí dáadáa mi ó pọ̀ sí ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀ sàǹfààní kankan fún mi mi lọ́wọ́ Adam

ọlọ́run bá ní gbogbo ìbádà tẹ́ǹsì àtẹ̀sìn tẹ́ǹsì kò lè kankan kún nínú ọlẹ́ẹ̀mí ọlọ́run bá wa ya ìbádì ẹ̀yẹrú mi law anna awwalakum ọlọ́run bá ní àwọn ẹni ṣáájú yín wa akhirakum àtàwọn ẹni gbẹ̀yìn wa insakum wa jinnakum àtàwọn àdìjànú àárín àtàwọn èèyàn kanu ala afjar qalbi rajulin wahidin minkum tí gbogbo wọn bá wá yakò kí tẹ́ yàyàkúyà tẹ́ lẹ́sìn mímá ẹ̀gbẹ́mi tóbi má ẹni ẹ̀kírun má ẹ̀gbàwẹ̀ má ẹwà burú gẹ́gẹ́ bí ẹni tó burú jù láàrin ẹni tó burú jù láàrin tọ́dípò ní oríbu rẹ̀ tó gbòkù jù láàrin kí gbogbo wọn wáyà bẹ́ẹ̀ bóun ṣe yà ẹwà pamítì ẹgbẹ́mi tóbi ẹ̀sìn mi ọlọ́run bá ní máa nákọ̀sọ̀ dáadé kàmí mú ní kí ṣe à kò dín nǹkan kan kù nínú ọlẹ́mí ọlọ́run ọba wa ọlọ́run àtúbà wa ọlọ́run ọba awáforíjì pẹ̀lú awáforíjì nínú àforíjì wọ eléyìí yóò jẹ́ kéèyàn ó lè farabalẹ̀ yóò jẹ́ kéèyàn má jọrẹ̀ lójú lérí pé gbogbo nta bá ń ṣe pátá kò sí ìtọ́sànfàní fún ọlọ́run ọba wa bàbá ṣe láàṣì má kò ní ọlọ́run ọba la ìjọsìn wa àwa lásàǹfààní ń bẹ̀ àyẹ̀sìn ọlọ́run ọba wa àwa lárí ìnira ń bẹ̀ kọlọmọsà sí wa lẹ́sìn lẹ́lẹ́sìn kọlọmọsà wa lẹ́lẹ́sìn fastaghfirullah أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله وقال تعالى في الحديث القدسي يا عبادي أدقف مولان وبارو إكيولون أتيولون قبع النبي محمد أتوارى لي أتوان صحابة للفقه ولو بنت سواجو من الحديث القدسي ولو بان يا عبادي يا رومي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم tó bá jẹ́ pé àwọn ẹni ìsáájú yín àtàwọn ẹni ìgbẹ̀yìn àtàwọn àdìjànú àtẹ̀yàn tí ń bẹ láàrin yín qamu fi sa'idin wahid ayé fi ardin wahida tí gbogbo yín tí ẹ bá wá péjọ lérí pápá kan àbí lérí fíìdì ńlá kan lérí ilẹ̀ ńlá kan gbogbo yín àtàwọn ẹni ìsáájú àtẹ̀yìn tẹ́ ń sìn àtàwọn tí wọ́n ń bọ̀ gbogbo yín wá péjọ sójú kan fasaluni ọlọ́run bá ní gbogbo yín wá ń béèrè lọ́wọ́ èmi ọlọ́run ẹ̀wà ń kan tẹ́fẹ́ ikú mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan kálukú yín wá ń sọ lẹ́ẹ̀kan èdè tẹ́ẹ̀ fi ń sọ èdè eríṣiríṣi ni níta ẹ̀wà ń béèrè ọ̀tọ̀ọ̀tọ̀ ni fa àtọ̀ ètò kulla wahidin mas'alata ọlọ́run bá ní látòkè sáma yìí sì máa fi ti kálukú fẹ́ yìí máa fi lè e lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ti pọ̀ tó ni ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní gbogbo tí mo wá fún gbogbo yín nínú ọlá mi tẹ̀m̀bẹ̀rẹ̀ ma naqasa dhalika mimma indi illa kama yanqusu al-miqyatu idha udkhila al-bahr kò dín kankan kù nínú ọlá mi sọmọ pé tí wọ́n ní ká máa tọrọ gbogbo ẹ̀yin ẹ̀dá tí mo dá àtàwọn tó ti síwájú àtàwọn tó ń bẹ àtàwọn tó ń bọ̀ tí ń bá kó gbogbo oníṣẹ́ pápá kan tí wọ́n ní ẹgbẹ́ ìrìn tẹ́yìn bá ń fẹ́ tá a bá ka gbogbo ohun tá à ń fẹ́ tán ọlọ́wọ́n bá ní èmi ó fún yín bí mo ṣe fún yín yẹn ó dínkù nínú ọlá mi ọlá mi dínkù mo ti bù díẹ̀ fún yín bẹ́ẹ̀ àmọ́ dèdè tó dínkù bẹ́ẹ̀ ọ̀dà yẹn gẹ́gbà tẹ́yìn bá kí abẹ́rẹ́ bọ inú omi òkun ẹnu kíkan tó kán nígbà mú abẹ́rẹ́ yẹn kú ẹnu wọn bá tí mo bù fún yín nínú ọlá mi lọ nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run jama gbogbo ń tàbá ń fẹ́ pátá ẹ̀jẹ̀ máa dájú kọlọ́ má máa ronú pé nítorí ń fẹ́ ọlọ́run ní lọ́dọ̀ má máa rò pé ọlọ́run ọba ò lè ṣe gbogbo ń tọ́lọ́run bá wá ṣe fún ọ kọ́ mọ̀ wọn rẹ̀ ní tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run pọ̀ rẹpẹtẹ ní tó bù fún ọ tó ń ṣe ìgbàlagbà tó kírun tó gbà rẹ̀ tó ń rí yàn fín tó ń sakọ ọkà yẹn ọlọ́run bá ń bọ̀ wá fún ẹlòmíì ní ìlọ́pọ̀ ọgọ́rùn-ún rẹ̀ tí ó sì tóbi nínú àwọn tọ́lọ́run bá fẹ́ fún yàn ibadallah ẹ̀yìn ẹrùsùn ọlọ́run tó ń tẹ̀síwájú ní ya ibadi ọlọ́run bá ní ẹ̀yìn ẹrù mi innama iya amalukum gbogbo ilẹ̀ wa ṣiṣẹ́ gbogbo ilẹ̀ ṣiṣẹ́ ukhsiha lakum gbogbo iná nìmi ọlọ́run bá sì ń sọ gbogbo àwọn tẹ́ ń ṣe gbogbo ẹwà lọ́wọ́ èmi ọlọ́run thumma uwaffikum iyaha ẹ̀yìn padà fún ilẹ̀ sàn rẹ̀ faman wajada khayran falyahmadillah ẹni ọlọ́run ló ṣe fún tó bá dìjà kìyàmà wọ́n ma wajada ghayra dhalik ẹni bá wá bá rẹ̀ níbi tí ó rò fala yalumanna illa nafsa kọ́ mọ́ bu ọlọ́run ara rẹ̀ ní kúbú nítorí pé ọlọ́run pè ọ́ ọ̀ràn òjíṣẹ́ wá àwọn òjíṣẹ́ ti láwọn àfáà tún sẹ́kù wọ́n ti ń sàlàyé lójoojúmọ́ àyíwá gbọ́ rẹ̀ yóò jẹ́ pé wọ́n ni ọfà ìparun fúnra rẹ̀ kọ́lọ́mọ́sà fi aṣúná àwọn tí ó ma gbọ́rọ̀ ọlọ́run ọba wa kọ́lọ́mọ́ fi aṣúná àwọn tí ó ma tẹ̀lé gbogbo àwọn kan tọ́lọ́ ní àmàṣẹ́ ọlọ́mọ́sà ìjálẹ̀ máa ṣe

bó ṣe kẹ mọ́lọ́n tó ẹ̀lẹ̀ ma tó bó ṣe tó wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamati was samawatu matwiyatun bi yamini ọlọ́run bá ní ọlọ́run tóbi jù ní tó yẹn tẹ́ ẹ̀rọpin rẹ̀ bá díjá ọlọ́run ọba bí sama yẹn lápò tó wọn ọlọ́run tó wọn mú dání báyìí subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́ni mo tóbi o bẹ́ẹ̀ bá gbé mi tóbi èmi náà gbéra mi tóbi amma yushrikun mo wá tóbi ju kẹtún ní nǹkan kan tẹ gbé mi tẹ̀lọ tó lè ṣe tẹ́mi ọlọ́run máa ń ṣe ọ̀pọ̀ wa lé ní à ń ṣẹgbẹ́ awo àwọn ọ̀bá tó wà ní ẹgbẹ́ awo yẹn àgbà pé wọ́n lè gbé wa dé ibi tọ́lọ̀ wọn bá aláàfẹ́ gbé wa dé ọ̀pọ̀ wa lé ní alòlè bá àwọn bàbá onífá àwọn bàbá olóògùn àgbà pé gbogbo tí wọ́n papọ̀ fún wa yẹn ó lè tìwá dé ibi tọ́lọ̀ fẹ́ tìwá lọ gbogbo àgbà pé ọlá ń bẹ́ńbì kan ẹ̀ ti gbà pé ayé ń bẹ́ńbì kan wọ́n máa ń rà á ni lọ́dọ̀ àwọn àgbà lọ́dọ̀ àwọn ayé lọ́dọ̀ àwọn àyá jẹ ọmọ wa rìn káàkiri ó sì pẹ̀rẹ̀ mùsùlùmí ọfẹ́ ni tó lọ́lá lẹ̀ ọwọ́ àwọn lòlẹ́ bá wọn tí ò lọ́lá ó fi alàyé lẹ̀ wọn lọ́lẹ́ bó kú ẹni tí ó padà kú ó fi ẹni tó ní lẹ̀ wọn bó lòsì ó lòsì lọ́lọ́lẹ́ bá bí ọba yóò lòsì ni kò ní máa ti ń ṣe yẹn ọwọ́ fi ẹni tó ní agbára lẹ̀ wọn lọ́lẹ́ bọ́ lẹ̀ ẹja pa ẹ̀mí wa papọ̀ sọ́dọ̀ Allah wọ́n ni ma'abudu ó nìkan lọ́ba tá a sìn wọ́wọ́ lè musta'anu bihi tába sì nídìí ìrànlọ́ lọ́wọ́ òun ni ká pè àdúrà ní ká ṣe káwọn ní agbára kankan tá a tún gbàgbọ́ pé yóò ṣe ntọ́lọ̀ máa ń ṣe torí ní tá a gbàgbọ́ yẹn kìí sọ lọ ntọ́lọ̀ ń dá ni ntọ́lọ̀ ń dá la wa ntọ́lọ̀ ń dá nìkan gbogbo ọlá tó lọ́dọ̀ ọlọ́run pátá lọ́pọ̀ bó ṣe pọ̀ yìí gbogbo ìta ń béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́mọsà ti tẹ̀wá lọ́wọ́ èyí tó ti ṣe fún wa ọlọ́mọsà gbà lọ́wọ́ wa gbogbo èyí tó jìnà ọlọ́mọsà ìsun ma wa gbogbo èyí tó ti lọ tó ti kọ̀ọ̀kan wa ọlọ́mọsà dá padà fún wa